Jíbọ́lá mo ti máa ń ṣàkíyèsí pé mo máa pẹ́ kó tó wọlé lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé ò sí o ṣé kò ṣe gbéyàwó ẹ̀ ń dààmú ẹnu lé ṣá ah, ah, tó bá ti di pé ọkùnrin pẹ́ wọnú ilé ẹ̀ báyẹn ó ní láti jẹ́ pé bóyá ìyàwó ẹ̀ ti ń fòrò ẹ̀mí ẹ̀ nìyẹn ló fi ń fi stáìlì ló fi ń wáléwé táìmù níta. báwí a máa kú ni báwí náà ọ̀run ni gbogbo wa lọ tó ẹ jẹ́ ká wí bàbá máa kú ká kú òótọ́ ọ̀rọ̀ mi sọ pé ká má sọ̀rọ̀ ìyàwó ẹ ló jókòó yìí ẹ bára yín sòótọ́ ọ ilẹ̀ obìnrin ò kì í pẹ́ ṣú ilẹ̀ obìnrin ò kì í pẹ́ ṣú kí ló ń dá kí ló dé tí ò tí ì bímọ ìgbà wa là ń búra o èèyàn kò ń bú ṣọ̀ǹgù lẹ́rùn ẹ bára yín sòótọ́ ọ̀rọ̀. ẹ jẹ́ kí n sáré correct yín lórí iye tẹ́ mẹ́nubà yẹn um, ó tọ́ bẹ́ẹ̀ ni pé we are perfectly okay awesome amazing at you ṣé wọ́n fúnra ẹ ṣó ń gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ ká gbà pé you are doing fine how are you sure that your wife is fine she's not okay my friend tó bá jẹ́ pé ó wà òkè ni ó yẹ kí n ti rí oyún níkùn ẹ̀. ọ̀rẹ́ àmọ̀ bóyá kárọ̀tì là ń jẹ bóyá fried rice. kí ni nǹkan tó mọ yẹn ń ṣe fún yín tẹ̀ fi láìkẹ́ gan-an kí ló ṣe fún yín This is not nice. It saddens my heart. I don't like it. You don't have to like it. I don't like it. Òótọ́ no! ni ọmọ sọ́fọ́ ẹ̀. Ṣọ̀tìbá, Jímọ́lá, ó ń tẹ̀sán.